رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون نقا بيبي وجزي صلى الله عليه وآله وسلم أيها المسلمون عباد الله أيها المسلمون الإمام أحمد عليه رحمة الله wọ́n gbé jáde nínú musnad wọn nínú hadithi al-Irbad ibn Sariyah radiyallahu ta'ala an wọ́n ní ọ̀rọ̀ náà wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam báyìí pé inni inda Allahi fi ummil kitab la khatamu nabiyyin wọ́n ládájú anábì sallallahu alayhi wa sallam báyìí pé dádájú èmi lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fi ummil kitab inú ya tírà èyí tí a mọ̀ sí Allahul Mahfuz mo ti wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ tí ń jẹ́ káàtàmù nàbì yìí olùpẹ̀kun àwọn anẹ́bí ọlọ́run nígbà tí n jẹ́ ìparí àwọn anẹ́bí ọlọ́run yẹn o. وإن آدم لمنجدل في طينته Ádámù kẹ̀dẹ̀rẹ́ ọ wà láàrin pé ara ni ẹ̀mí ni ìyẹn ní pé wọn ò jẹ́ sí ìpẹ̀lú sí ilá nígbà yẹn. Eléyìí ń túmọ̀ yípa Nábì sallallahu alayhi wa sallam. Òun ni àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run ọba lẹ́dà. Ọkàn ìjà pípẹ́ òun ló gbẹ̀yìn lẹ́ni tí ọba adẹ́lá gbé dìde àwọn arí ẹsẹ̀ ọ̀rọ̀ tó fi kó lè fìdí eléyìí múlẹ̀ bí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní suratul ahzab ayé ẹlẹ́ẹ̀keje ọlọ́run ní ọlọ́run ní sáàtì má gbàgbé wípa nẹ́bí Nuhu alayhi salatu salam òun ni àkọ́kọ́ rẹ̀ ń tẹ́ ọlọ́run ṣùgbọ́n nù áyà yìí ọba adẹ́dà sọ wípé wa minka wa min Nuhin agbàlùkáwà níyẹn lọ́wọ́ àwọn ànẹ́bí ọlọ́run agbà lọ́wọ́ rẹ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam ọmọ ẹ̀gbẹ́gbà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala agbàlùkáwà níyẹn tán ọsẹ wa da padà sí bàrà ìdí ádámù padà wọ́n mi Nuh agbàlọ́wọ́ Nuh wa Ibrahim atúgbàlọ́wọ́ Ibrahim wa Musa wa Isa atúgbàlọ́wọ́ annabi Musa àti annabi Isa alayhi salatu wassalam àti jíjà annabi sallallahu alayhi wasallam tí jágbé lọ àwọn annabi ọlọ́run ọjọ́ yẹn ti pẹ́ tó ti wà nú àkọọ́lẹ̀ ti pẹ́ nígbà tó ti pé ádámù wà láàrin ẹ̀rọ̀fọ̀ tí wọ́n sì fẹ̀mí sí lára ànábì sallallahu alaihi wasallam dé nígbẹ̀yìn gẹ́gẹ́ bọ́lá ọba subhanahu wa ta'ala ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pípé ma kana muhammadun aba ahadin min rijalikum muhammadun kì í ṣe bàbá ẹnìkan nínú èèyàn nínú yín walakin rasulallahi wa khataman nabiyyin àmọ́ ìránṣẹ́ ọlọ́run ọba ní í ṣe òun ló sì parí àwọn ànábì ọlọ́run ayyuhal muslimuna ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run a rí pé léyìn ó tún máa clear nínú hadithi tí alimam bukhari àti muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn òun náà ni hadithi jáde nínú masali wa masalu lè ámbíyá ni àpẹẹrẹ mi àti àpẹẹrẹ àwọn nẹ́bí ọlọ́run ka masali rajulin bana daron fa akmalaha ó dàbí àpẹẹrẹ arákùnrin lọ́kọ́lé kan fa akmalaha ó pè ilé náà wa ahsanaha ọkọ̀ ilé yẹn dáadáa ṣùgbọ́n kò sí wá kọ́ dáadáa tó illa mawdi àyàfi ààyè búlọ́ọ̀kù kan ló kún bẹ́ẹ̀ tí wọ́n sì fi sí Imam Muslim gbé wọ́n tún fi àlẹ́ tuntun bíi hadith yẹn káwọn tún bẹ́ẹ̀ gbà wá rẹ̀ báyìí pé wọ́n ní àníṣe búlọ́ọ̀kù kan péré ló kù fọjá ẹlẹ́mẹ́sù yẹn ti kò lónà ha àwọn yà bẹ̀rẹ̀ sí ní wọlé yẹn wọ́n yá àjàbú na mílíà wọ́n dẹ̀ ń ṣe mọ̀ pé ilé lọ́mà dá yìí wọ́n yẹ kò wọ́n sọ báyìí pé lọ́wọ́lá mọ́wùdí ọ̀lẹ́bí náà tí èyí bá ti blọ́ọ̀kù ẹyọ kan tí wọn ò sí ìfi sílé ìkílé yóò fi parí yányán ìmọ̀ Muslim alayhi rahmatullah wọn là nínú sọlá àfàlàwà sọ mẹgbà wà ọ̀rọ̀ mi pé fọjí tù ebi anabi wa dé sallallahu alayhi wa sallam fakatamtu li anbiya mọ wá parí àwọn anabi Ọlọ́run ìgbà dọlọ ẹyẹ Ọlọ́run nípa hadith ìtàn bá wípé àtẹ́bí sọlá àṣálá ń sọ wípé inni indallahi fi ummil kitab anádájú èmi ànábì lọ́dọ̀ Allah nínú ya tí láì nú àkọọ́lẹ̀ láíláí Allahil mahfuz ó ti wà nú àkọọ́lẹ̀ yẹn pé làkàtàmù nàbì yìí èmi ni mo parí àwọn ànábì ọlọ́run nígbà tákọọ́lẹ̀ yẹn dẹ̀ rí lẹ́ni yìí wà inna ádámà lamunjadilun fi qinatihi ádámù dẹ̀ wà láàrin ẹ̀rọ pọ̀ tí wọ́n sì fẹ̀mí sí ilá nígbà yẹn adébísọ̀láwì fọláwà sọ wípé ọ̀sán òfàkùnlẹ̀ bí oko mẹ́ta oyè lè dáre màá sì padà fún yín ní ẹ̀fún rí àlàyé nípa ọ̀rọ̀ tí mo sọ yẹn adébísọ̀láwì fọláwà bẹ̀rẹ̀ àlàyé yẹn pẹ̀lú ìtọ́ka mẹ́ta àdẹ̀lérù làwọ̀lì ìtọ́ka alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ní mo ṣe wàyí mo jẹ́ dáhàwàtò àbí Ibrahim alayhi salatu wassalam èmi ni àdúrà jẹ́ oníyìí sọ́gbà èyí tá nẹ́bí Ibrahim alayhi salatu wassalam ṣe kí làdúrà náà nígbà tó wọn àtọmọ rẹ̀ Ismail kọ́ Káàbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ́n وابعث فيهم رسولا منهم inú àwọn àrọmọdọ́mọ wa ta ní kọ́ wà ń bí àwọn tó máa gbà fọ́lọ́hun bá ní gbéjì jẹ́ nínú wọn رسولا منهم ìrẹ́nsẹ́ kan láàrin wọn tẹ́gbẹ́ yatlu عليهم آياتك ó máa wọ́n yóò zakihim yóò tún máa fọ̀ wọ́n mọ́ innaka antal azizul hakim ìwọ ọlọ́run ọba ìwọ ni ọba olùborí ìwọ ni alátìpé Ibrahim ọwọ́ ajájú pé padà wá bí sáyé bí ọlọ́run ọlọ́run wá mú ayé fún ayé pé dájájú ọlọ́run pápá ọlọ́run máa fi ṣèdẹ̀ra fáwọn onígbàgbọ́ òdodo ìbá àṣàfi ìhìmọ̀rọ̀sọ́lá min anfusihim gẹ́gẹ́ bá nẹ́bí ibrahim ṣe ṣàdúrà náà ló ṣe rí àléhì sọlátọ̀ sọlá nígbà tọ́lọ́run gbé ìrẹ́nsẹ́ dìde láàrin wọn tó fi gbé ìrẹ́nsẹ́ náà yẹtìlò àléhì àyáàtì wọ́n yọ alìmọ̀ràn alìkìtàbà wà ní hikmá yóò ti tún máa fi mọ̀ wọ́n tíra àti súnà wà ní káàdù mi kọ́bọ̀lù láfi ìdọ̀lá rẹ̀ mùmí. káti ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n wà nínú ìsìnkà tó gbojúmọ̀ eléyìí wà ní sọ́tọ̀ alìmọ̀ràn ayé ọgọ́rùn-ún kan àti mẹ́rin lé ní ọgọ́ta. àníbi sọlá rẹ̀ sọlá mú ẹ̀rí kejì wa ike ọjọ́ ìjà ń ọ̀hún keke ìdé ni ẹ̀rí kejì ó ní èmi ànẹ́bì tẹ́rí fi ṣáàrà tó àyíṣà kọ́ọ̀bọ̀mù mo tún jẹ́ ìrótà àyíṣà fún àwọn ọjọ́ rẹ̀ pé ń bọ̀ wá ìrótà àyíṣà tó fún àwọn ọjọ́ rẹ̀ àrí ìsọ́lásọ̀ sẹ́lẹ̀m ní jésù tí ọba adẹ́gbà ni ọ̀yìn kọ́ọ̀lá Isa ibn Maryam ya bani Isra'il nígbà tí Isa ọmọ Maryam tí ń sọ ibi wọn fi ẹ̀yìn ọmọ Isra'il inni rasulullahi ilaykum dádájú òjijì ọlọ́run bá mọ jẹ́ fún yín musaddiqan lima bayna yadayya tí wọ́n sọ kalẹ̀ fún anábì musa tó ń pè ní májẹ̀mú láíláí alayhi salatu salam wa mubashiran bi rasuli mo tún jẹ́ ní bí fún yín ní rò pé ìránṣẹ́ kan ń bọ̀ wá o ọwọ́ arún ìránṣẹ́ náà ní yá àti min ba'di ismuhu ahmed ìránṣẹ́ náà máa wá nígbà tí mo bá lọ tán orúkọ rẹ̀ ó máa ahmed eléyìí wà ní sọ́ọ̀tù sọ́ọ̀ ọwọ́ àtúnsọ ẹ̀rí kẹta tó fi hàn yí pé ìjà nẹ́bí mi ti pẹ́ mọ̀fẹ̀dé níkẹyìn ni sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ wa sọ wípé wọ̀rọ̀ ìyá omi lẹ́tì ra'at àti àlàáfíà mi rí lójú rẹ̀ kí ni yá mi rí pé ìmọ́lẹ̀ kan jáde ìmọ́lẹ̀ ta wá wí أضاءت له قصور الشام gbogbo àwọn ilé gogoro sáàbù sì tan ìmọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ wọ̀kàdálíkà ọmọ hàtùlùmìnì na yàrá yìí bẹ́ẹ̀ náà ló ti jáde pé gbogbo àwọn ọ̀yá àwọn ànẹ́bí ọlọ́wọ̀ wọ̀kàdálíkà ọmọ hàtùlùmìnì yìí na yàrá yìí àwọn ọ̀yá àwọn ànẹ́bí ọlọ́wọ̀ náà àwọn náà máa ń lálàá ẹ̀ ní ọ̀rọ̀ eléyìí òun lọ́fẹ́ sọ hadith yẹn ni òní òní lẹ́sẹ̀ lẹ́ẹ̀ ayọ̀ alìmùsùlùmí náà ìbádàlá ẹ̀yìn ọdún sí ọlọ́run alọ́jọ́ jíjà nẹ́bì ti pẹ́ tó fi jà nẹ́bì ọlọ́run kó ti ẹ̀dọ́ ní wípé ọlọ́run já nẹ́bì láàyè adam aléhìsọ́láàtù ọ̀sẹ̀lẹ̀ wàhálà nẹ́bì yìí náà ìmọ́lẹ̀ là nẹ́bì ọ ìmọ́lẹ̀ ni ọlọ́run sọ nù áyà mi wípé ọ̀dìjẹ́ akùn mínà lọ́hìn lóòrùn pápá jùlọ ìmọ́lẹ̀ ti wá báyìí látọ̀dọ̀ Allah wọ̀kìtàbù mùmíìn àti tíra tó jẹ́ ẹlẹ́kùnrin àlàyé yáàdì bíhì lọ́hù mọ̀nìtàbà àrìdìwánàhù ṣúgbìlà sàlám tó ìpín pẹ̀lú mọ́lẹ̀ yìí òun lọ́lọ́run máa fi ṣe ìmọ̀nà fún ẹni yóò tó bá tẹ̀lé ìyọnú ọlọ́run tẹ́ni ní ó kó o nínú àwọn òkùnkùn oríṣiríṣi lọ síbi ìmọ́lẹ̀ ẹ̀wọ́rọ̀ kan bí ibne pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run wọ́n yà dí ní ìlà ọ̀sẹ̀rọ̀ ọ̀fin mustaqim yóò dẹ̀ fi àwọn èèyàn mọ́nà lọ sójú ọ̀nà tó dúró dọ́gba eléyìí wọn sọ́tù wá rí àwọn ẹgbẹ́ bá nígbàgbọ́ sí ìmọ́lẹ̀ yẹn wàá zarúrù wọ́n tún sàtìlẹ́yìn tó lágbára fún wọ́n ní sọ̀rúrù wọ́n rìn lọ́wọ́ wọ́n sábà ń rúrọ̀ lẹ́bi mọ́ǹsìlá máa bù. wọ́n tún wá tẹ̀lé mọ́lẹ̀ dá sọ̀kalẹ̀ pẹ́lẹ̀ papọ̀ fún bíi alukọ̀hánì alákọ̀ọ́lé ọ̀là ìka homoli mọ́fìlì fún àwọn yẹn lẹni tí wọ́n jẹ́bi tó jèrè. bárakàlláhu li wa lakum fil qur'anil azim ونفعني الله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 ẹ̀yìn arúgbìn ọlọ́run ọba wọ́n mi máa ṣe àyà wọ́n lẹ́nu yẹ́sì bó tún fi ń sí ọ̀rọ̀ ti nàbẹ̀wé ìyá nínú àwọn nǹkan tó kọ́mọ̀ tó fọ́n káàkiri ayé ṣùgbọ́n kò ọgbàjúmọ̀ gan nígbà táwọn èèyàn bá ń sọ ìtàn ìgbésí ayé àdébí sọlá nínú àwọn nǹkan tó gbajúmọ̀ tí ó sì fìdí múlẹ̀ kọ̀sẹ́ni tó bá kì í òun ni tahdidu miladihi asharif sallallahu alayhi wa sallam òun ni ká fi gbèdéke ọjọ́ pé ìjọ báyìí pé ọjọ́ kejìlá o oṣù Rabiul Awwal ọdún elérin o òun ni wọ́n bá nẹ́bí sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó kọ́mọ̀n tó ti pé kò fìdí múlẹ̀ ọ̀sẹ́ẹ̀dì tó bá kẹ̀mí sí wù kọ́mọ̀ ayọ̀ al-muslimuna ibadallah ẹ̀yẹ rúfin ọlọ́run èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn jùmùhó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ òun ni pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ní àmàlì fi ọdún eléèrè ìyẹn ni pé ọdún tí àbúráhà àbúráhà tó wá láti ethiopia láti ethiopia ọlọ́run lọ jẹ kàábà lógún kó nítorí pé ìkànnà àwọn alábàá lọ sí ọ̀dọ̀ wọn ọwọ́ atábùkún lé gbogbo dáwọn náà ẹ̀kọ́ tó fi ń ṣèjọsìn wọ́n ń pè ní kò láyé inú wa bí ẹ̀hẹ́n bẹ́yẹn ni òun náà máa lọ sí kàábà òun lọ dà wò ọwọ́ agun irin lọ ọlọ́run bá wá sọ èdè wọn di àdùnmọ́ wọn lọ́wọ́ orí ní bóò ní àṣẹ̀dá rẹ̀ bó ṣe ṣe pẹ̀lú àwọn ọ̀jọ́ ilé rẹ̀ ẹ̀làmẹ́jà ìṣe ìdáhùn fi tọ́blẹ̀ ìṣe bí àṣẹ̀dá rẹ̀ ti sọ ìṣe wọn ọdún àríkèrèkè wọn padà sọ di ìsinẹ̀mọ́ ọlọ́wọ́ tẹ̀lé ìhìnbí ìjà ọ̀rọ̀ tí ní ìsìnkì ìtọ́lọ́wọ́ sẹ́ẹ̀dì sí wọn ni wọ́n láwọn lọ́wọ́ kábàlì ọlọ́wọ́ sẹ́ẹ̀dì òkúta sí wọn wọ́n á ń sàlàyé ìhìnbí ọlọ́run sẹ́ndì ayé àbábílà sí wọn ọwọ́ ọ̀wọ́ ni àbábílù yà àwọn ẹyẹ yẹn kan wọ́dé bí kẹrìmíhìn bí ìjà ọ̀rọ̀ mi mìíràn sí jìí tó ti gbé àwọn ẹyẹ yẹn subhanallah àwọn yẹn kan ti bọ́ọ̀mù bí láti gbà yẹn ni wọ́n ti nímọ̀ nípa rẹ̀ bí wọ́n ti múmọ̀ yẹn nìyẹn ẹyẹ kọ̀ọ̀kan ó fi òkúta gbóná kan ó sì tutù lẹ́nu ó ẹgbẹ́ tí bá ti jù sí ìkànnú àwọn tí wọ́n gun irin lọ yẹn yóò bọ́ síbi àwùjẹ rẹ̀ yóò sì jáde níbi ihò òpùrọ̀ rẹ̀ ẹ̀rí tẹ̀rìmíhìm bí ìjáàrọ̀ tí mí ń sì jìn tán lọ sí wọn ní òkúta tó ikọ́ láti fi sì jìn òun náà sì jìlù yẹ nínú àwọn èdè tó wọnú àrọ̀bíyà ni nínú àwọn èdè míì òun náà ní ẹrọ̀fọ̀ tó ti kó ti gbẹ ẹ̀rí irú òkúta bẹ́ẹ̀ tó wá gbóná bẹ́ẹ̀ òun lọ́bẹ̀ẹ́ sí lọ jù wọn ọjà alámùká ọ̀sìn màkúrì ọwọ́ afọwọ́ di koríko dára jẹ sí ẹ ò rí sí àwọn àgbò àbí màálù ni wọ́n bá jẹ gbogbo tiẹ̀ ẹ̀rí tó ti máa rí yẹmẹ̀yẹ̀ kan ti rí nìyẹn ayọ̀ mùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ànínú tó gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ òun ni pé wọ́n bí ànẹ́bí sọlá àlẹ́sọlá ní amẹ́lì fíìl ọdún títẹ̀lẹ̀ yìí tẹ̀lẹ̀ ọ̀dà àti gbàkọ́dún yẹn jọ́ọ̀kì ló lẹ́yìn ọdún yẹn àwọn kan ní oṣù kan lẹ́yìn ọdún yẹn ẹ̀dá kò kí lára agbá ní gbogbo ọ̀rọ̀ àwọn kan ní ogójì ọjọ́ àwọn kan ní àádọ́ta ọjọ́ ẹ̀rí aláàmọ̀ tuntun kẹsí aléhi rahmatullah wọ́n ní àádọ́ta ọjọ́ yẹn tẹ̀ àwọn kan years ni jáde pélé ètò lágbára àwọn kan ní twenty years ni tọ́wọ́ ajọ́dún yẹn wọ́n nìyí àwọn years ni lẹ́yìn ọdún yẹn àwọn years ni àwọn bí dẹ́bi thirty days ni níbẹ̀ làwọn olùmọ̀ ti mú pé ẹ̀ láwọn tí wọ́n ń dákọ̀ ọdún ní àwọn sìn dáadáa báyà wọn fẹ́ dákọ̀ pé ọgbọ̀n ọjọ́ àbógójì ọjọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ló à ń lọ dákọ̀ ọdún nítorí bẹ́yẹn ṣùgbọ́n ìlú ìyówù torí kọjẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ pé amel fin òun ni wọ́n bí anabi sallallahu alaihi wasallam ọdún tẹ́ni yẹn fẹ́ lọ kógun ja mẹ́kà tọ́lọ́run fi pa wọn rẹ̀ kọ́lìsì ìbùdó má kọ́rọ́ ó ní èmi àtòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọdún kan náà ni wọ́n bí wa òun ní ọdún eléyìí yẹn àwọn olùmọ́dọ̀ sọ wípé àkọọ́lẹ̀ fìdí eléyìí múlẹ̀ pé ọdún yẹn ni ọjọ́ tó kẹwàá lẹ́yìn rẹ̀ nìkan òun ní ń fa ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ Ibn Qayyim alayhi rahmatullah wọ́n ní àníkò sí ìyàpá ẹni lọ́dọ̀ àwọn olùmọ̀ mọ́kà wọn bá nẹ́bì sí sallallahu alaihi wasallam ọdún erin yẹn sì ni kọ́dọ̀ orílẹ̀ nínú ìgbà wọ́rọ̀ kan tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tí wọ́n mú wá ó lè mi rí ẹni tí ń fa erin àtẹni tí ń tọ́jú erin ní mọ́kà òun rí àwọn méjèèjì mọ́kà tó jú wọ́n ti fọ́ wọ́n wá jókòó sùúrù kan náà wọ́n ń tọrọ oúnjẹ lọ́wọ́ àwọn èèyàn ó fi èyí pé yẹn ọ̀pẹ́ nìyẹn àti yẹjú rẹ̀ yìí pé ó dájú pé ọdún ẹlẹ́rin ni wọ́n bí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tọ́ra ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀sọ pé rọ̀bí là áwùgbọ̀n ìyẹn oṣù táàkà ti lọ mẹ́sàn-án lẹ́nu wọ́n nígbà yẹn ni wọ́n ti fi ní òun ni wọ́n bá níbi sọlá ìfọlá àwọn míì pé rọmọdán ṣùgbọ́n ọ̀tọ̀ sájèjì yẹn yẹn ní ẹ̀ tó sùn yẹn òun náà mùsùlùmí náà ẹ̀ wá rí ọjọ́ ọjọ́ ló ń bọ́ sí ẹ̀rí ọjọ́ ló ń bọ́ sí àkọ́kọ́ hadith abi qatada radiyallahu ta'ala anhu ó ní òjijì ọlọ́run fún láàdọ̀ sọ́lá wọ́n fi léèrè nípa àwọn ẹjọ́ monday òjijì ọlọ́run wa ni ọjọ́ monday yẹ o zaaka yawmun wulidtu fihi ọjọ́ tí wọ́n bí mi sí nìyẹn wa yawmun bu'ithtu ọjọ́ tí wọ́n dẹ̀ gbé mi dìde lójijì ọlọ́run ni unzila alayya fihi àdíkà sọ pé jọ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àlùfáà á nìkalẹ̀ fún mi hadith eléyìí Imam Muslim wọ́n gbé hadith yẹn jáde wọ́n fi ẹgbẹ́ ọ̀rọ̀ mẹ́ta ń bẹ tí ò sí wàhálà ń bẹ báyìí a ti mọ pẹ̀lú parẹ́rì ọdún wo ni wọ́n bí ànẹ́bì amẹ́lìfẹ́ ìyẹn ò ní wàhálà nù oṣù wọn ni wọ́n bí ànẹ́bì sọláàrọ̀ sọláàrọ̀ bí wọ́n àwọn ìyẹn ní ò ní wàhálà nù ọjọ́ wo lọ́jọ́ yẹn bọ́ sí ọjọ́ Monday bí tọ́rọ wa wà gangan tó lágbára kọ̀ ṣùgbọ́n ká wá sọ pé déètì ìjọ ìpàtó ọ̀rọ̀ mẹ́fà lọ́wá èwo láwọn amúnú rẹ̀ ọ̀rọ̀ bí mẹ́fà lọ́wá lórí ìgbéjọba yìí wọ́n bá ìnẹ́bì sọ́lá àlọ́sọ́lá azimosu adẹ̀bímọ̀ pé monday ni adẹ̀bímọ̀ fọ́dún elérin ni ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn èèyàn nígbà tí rọ̀bíùn láwálù jẹ́ tó ti jọ́ kejì oníwọ́bí ọ̀rọ̀ kan ní ẹ̀ àjẹ̀láwọn àbá àti wọ́n gbà nínú ọ̀rọ̀ pẹ̀tẹ̀ èwo láwọn àmù àwọn kan níjọ́ kẹjọ àwọn kan níjọ́ kẹwàá àwọn kan níjọ́ kejìlá ẹni pé yẹn lọ gbajúmọ̀ jù ṣùgbọ́n wọ́n eléyìí ọ̀bá tẹ̀ wá yẹjú nítorí bá rí àwọn àfa ńlá méjì tí wọ́n gbẹ̀gbà wá ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ba nínú jẹ́ ju òun táwa máa ń dúró lórí òun ni kí nǹkan fìdí múlẹ̀ hadithi tí wọ́n gbà wọ́n fìdí múlẹ̀ òun náà ni hadithi Jabir ọmọ Abdullahi àti Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma àwọn méjèèjì ni wọ́n bí Ànábì sallallahu tó sì jẹ́ ọjọ́ kejìlá ní oṣù rọ̀bílà awwal níjọ́ yẹn wọ́n gbé dìde níjọ́ yẹn wọ́n gbé lọ sí sámà níjọ́ yẹn náà lọ́jọ́ yẹn bọ́ sí níjọ́ nílẹ̀ ló ti hijrọ́ ọjọ́ nílẹ̀ ló kú ṣùgbọ́n hadithi yìí sí ẹ̀kẹtọ́ lọ́dọ̀ àwọn onímọ̀sọ́là obìnrin kí hadithi yẹn ó ní kọ́nú kọ́họ̀nù ọ̀rọ̀ míì tó tún wá ọ̀rọ̀ karùn-ún wọ́n níjọ́ kẹtàdínlógún nínú oṣù rọmọdọ́ọ̀nù ọ̀rọ̀ kẹfà wọn ló kunjọ́ mẹjọ ayé ló tún rọ̀bí ìlà wà yìí kẹtàdínlógún òun ni wọ́n bá sọlá kẹfà ló kunjọ́ mẹjọ tí rọ̀bí ìlà wà lọ́ọ́ parí nígbà yẹn ni wọ́n bí ayé náà kò sí oúnjẹ wà á ní kókó láwọn akẹ́kọ̀ọ́ lónìí lọ́jọ́ ilé ní ìgbéjọ́ kẹrí ṣàwárì lò ẹ̀rì bá ní problem kankan àti ọjọ́ jímọ̀ láàzọ pé lọ́kùn ní jímọ̀ ni ọ̀dà alọ́dọ̀dọ̀ àwọn òṣèlú jímọ̀ lónìí jọ́kẹ̀ láàmì ẹ̀rì pé kò ní wá lánú ibi lábìrì pé àti ẹ̀kọ́kọ́ lè ní problem ó ń dájú pé kò lè sí ìjọsìn ní ọjọ́ yẹn gẹ́gẹ́ torí tó bá wà ní kọ̀kọ́ ọ̀dà ọlọ́mọ alójú láti máa rí ọ̀rọ̀ mẹ́fà àwọn olùmọ̀ làwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ayyul muslimuna ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run nígbà tó ti wá jáde pa àmọ́ pàtó nínú àwọn ọ̀rẹ́ bíi mẹ́fà jọ́ kejì rọ̀bíùlà wàl jọ́ kẹjọ rọ̀bíùlà wàl jọ́ kẹwàá jọ́ kejìlá jọ́ kẹtàdínlógún okùn jọ́ mẹ́jọ tó rọ̀bíùlà wàl lè parí tí ò sílẹ̀ kan tó ní kókó mẹ́ àwọn àfáà ní kò burú ká lọ bá àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa òǹkà ojú ọjọ́ táwọn máa ń ka ọjọ́ kì í sáwọn ẹni tí wọ́n yẹlẹ̀ wo àwọn tí wọ́n mọ ìṣirò ọjọ́ wọn mọ calculation torí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sírò gbèdéke yẹn wọ́n dẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa wọ́n gẹ́ẹ̀tì déètì ìjọ tó kú wọ́n gẹ́ẹ̀tì ìjọ tí wọ́n fi gangan ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́ ní áàpì níbi ọ̀rọ̀ tí wọ́n tó táwọn wá padà sọ kìí ṣe kan kìí ṣe méjì lọ kìí dé ìsàyè kan náà ni wọ́n ti sọ kí níyàn àwọn padà fi rin lẹ́yìn pé bí alẹ́ ọjọ́ òní lọ́jẹ́ ẹ̀rí bí òní ni 8 ó fi hàn pé mọ́gírìdì nísìn á ti bẹ̀rẹ̀ 9 nínú oṣù Rabiul Awwal ibi ìgbà yẹn gẹ́gẹ́ lọ́bọ́sí pẹ̀lú àkọọ́lẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ kódà wọ́n tún gẹ́ẹ̀dì ọjọ́ tó kú pé yẹn náà ṣe déédéé alẹ́ ìyẹn ni pé káàkọ́ káàká twelve Rabiul Awwal alẹ́ rẹ̀ bí ọ̀jẹ̀ thirteen nínú Rabiul Awwal ọdún kọkànlá òun lọ́jẹ́ hijra sàdéhùnlá ìsọ̀lá tó òjísé ọlọ́run sọlá àlùfọlá sọ pé monday níjọ́ tí wọ́n bí wù ní o ọ̀sán pàtó ọjọ́ mi péjọ́ kẹjọ ni ìjọ kèló ni ìgbìyànjú àwọn tí wọ́n mọjọ́ kàyìn lápadà sọ fún rinlẹ̀ lọ́rọ́ àwọn lo sí wọn ni nígbà tá àti rẹ́rìn tó fìdí ẹ̀ múlẹ̀ làwọn fi gẹ́ẹ̀tì pé jọ́ lọ́jọ́ yẹn bọ́ sí pẹ̀lú àwọn calculation táwọn ṣe kì í bẹ́ẹ̀ sọ̀nà kan ni wọ́n ti sírò rẹ̀ káàkiri káàkiri kì í sì gbà kan náà wọ́n sírò rẹ̀ kálukú sí lọ́tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ sì ṣe déédé ìgbàdọ́lá ẹ̀yẹ rúfin ọlọ́run a rí pé hadithi dá sọ wípé níbi sùláàsálá ọkẹ́ sọ pé mọ́ lé wọ́n bí wọn ni ọ̀sọ̀ pàtó ọjọ́ yẹn àwọn sàábí ò sì bí rọ́dí ọlọ́run àjì àwọn sàábí yìí kẹ́bẹ̀rẹ̀ àwọn ọmọ ń sojú kòkòrò lórí rẹ̀ púpọ̀ jù gbogbo nǹkan bá jẹ́ dáadáa ọmọ ń sojú kòkòrò rẹ̀ yóò ti máa kí àti àbẹ́kọ̀ sí kẹ́kẹ́ mi ká mọjọ́ ní ìjọ́ torí ọmọ kò sí bẹ ara bí ní òótọ́ wọn tọ́lá dáadáa wà ń bẹ̀ ní à o ọ̀jẹ́ pa mọ́ fún wa ẹ̀rọ kan àwọn sàhábà ó ní sẹ́yẹ bá kú òlò kẹ̀kẹ́ lásán tó mi apá rẹ̀ ìjọ ọlọ́run ọkọ̀ wa nímọ̀ kan pa rẹ̀ nígbà pé ó dá fún wa ìmọ̀ kò sí bẹ̀ náà ni òjé kọjọ́ yẹn dẹ̀ sì jẹ́ nítumọ̀ níbi pàǹdẹ́mì máa ti kí ni wọ́n máa pẹ̀kẹ́ lù òun náà làwẹ̀ tí èèyàn gbà tó ìgbé látàrí rẹ̀ wọ́n gbé sẹ́ẹ̀ dágúnté lọ òyìnbí àwẹ̀ náà wà nínú nǹkan tí wọ́n lọ fi jábọ̀ fọba adẹ́dà pé èèyàn ṣe ìgbà tí yẹn ní ìtumọ̀ àdéhùn láàṣọ pé mọ́ndé lọ́jọ́ tí wọ́n bí wù ẹ̀yẹ rúfin ara àwọn ẹni tí wọ́n ń ṣe ayẹyẹ mọ̀lẹ́bí ní ọjọ́ méjìlá ẹ̀yẹ rúfin ọjọ́ yẹn ló ṣe déédéé ọjọ́ kó láyé o sallallahu alaihi wa sallam ọjọ́ yẹn ló ṣe déédé ọjọ́ tá nẹ́bí kó láyé sallallahu alaihi wa sallam gbogbo ẹni yẹ́wù tọ́ba jẹ́ni tọ́jẹ́ni dọ́gba tọ́jẹ́ni lédè tí ọ̀fẹ́ sábòsí yọ mọ̀mọ́ dájú wípé àdádálẹ̀ gbáàlì kódà ká ní àwọn ẹni tí ń ṣe é dáa ká má gbàgbé pé má jẹ̀mú méjì òun lọ́lọ́run máa fi tẹ́wọ́ gba fẹ́ẹ̀ dáa májẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ òun ni al-ikhlas ìṣe nǹkan torí tọ́lọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń ti màlúkù torí ọlọ́run ló fún un kódà ẹlòmíì ó tún sọ́ọ̀tù bọ̀ ni àyí lè rí pọ́ta tẹ́ǹtì ọ̀dà gbogbo ẹ̀ ń tòrò atún sọ́ọ̀tù bọ̀ ni yóò dára pé àti ìbáàdà ti wá ní ohun tí ó máa wí nìyẹn ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó já òun náà ní alimusaba ìtẹ̀lé ládàá nẹ́bí sallallahu alaihi wasallam iṣẹ́ ò lè jẹ́ àtẹwọ́gbà lọ́dọ̀ ọba dẹ́dà sábìyẹ yẹn bá dáa èèyàn tẹ̀lé lánàá mẹ́bí o ṣùlá rẹ̀ ṣùlá ìjà mẹ́bí tó ṣe ọjọ́ ọ̀bí ara rẹ̀ táwọn sọ̀hábà ṣe é fáti má gbàgbé bẹ́ẹ̀ni kí wọ́n bá lóhùn gba tànẹ́bì kọ̀sẹ́ni ọgbà tànẹ́bì tó bá àwọn ènìyàn á padà máa mú àlàyé bí wọ́n ti gbà tiẹ̀ tó bí wọ́n ti gbà á tó á máa mú wá fún ọgbọ́n báyá wọ́n bá ń wá náà ẹni ìsájú rẹ̀ báyìí tí wọ́n bẹ́ẹ̀ ti lè dáàpọ̀ àlẹ́bì pẹ́rẹ́ báyìí láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe fún bíbá ìyọ́ máa sunkún ni kò ní sí ìdákẹ́ nígbà làwọn bá ti wá débẹ̀. ṣé nítorí báwa mẹ́nu bà nẹ́bí náà ló di wàhálà báyìí yọ́ máa sunkún lọ lẹ́nu kò ní sí ìdákẹ́. yọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ àbá ó ti tó àwọn kẹ́ni yẹn ni wọ́n bá dójú ẹ̀ kódà ọ̀kẹ́ ni wọ́n sọ ó dùn bá wọn jomi tó tutù téèyàn bá mú tó ń gbẹ bá tó bá ń gbẹ̀yìn lọ bìtàn bọ́ọ̀rọ̀ àgbẹ̀dì ti tó lọ́dọ̀ àwọn ẹni yẹn níbo wá là wà sáwọn ẹni yẹn tó ìkẹyọ kẹtọ́ máa máa já náà ní sọ àwọn ẹni máa gbogbo bá ti já sí pé ọgbà wọlé ẹ máa ọba pamọ́ fún yín lóṣù ọdẹ ẹwọ ìwọ́de sáàmà sọ pé súnmọ́ ọ̀fà ìgbà wákà máa ṣe wọ́de ẹni à ìjọba ọ̀fà a lè ṣe abájọrí nǹkan tí ó dùn mọ́ wa a lè ṣe ẹ̀dàkùn kí ni máa ń gbẹ̀yìn rẹ̀ aburú náà ni kódà àwọn ẹni tí ó ṣe áhùn súnmọ́ ẹ̀gẹ́ nísì nígbà wọn sọ fáwọn tó fẹ́ kú wọ́de ẹ̀ sàtúnṣe wọ́n ní ha tẹ̀lé mọ́ wàhálà tó ṣẹlẹ̀ ń jè lọ ẹ̀dàkùn ẹ̀ má ṣe mọ́ ẹ̀rí wọ́n tó padà síbi òdodo rẹ̀ tẹ̀sítorí tí òdodo ni kò sí ẹ̀mí máa ń lọ ni wọ́n wá padà rí pé bilisani lhaj wẹ́rẹ̀ ń dáwà bá súnà lọ pé àwọn àfẹ́ ilé ni ẹ̀ kìníkan ni wọ́n wọ́n lè wọ́n ilé èso dodo wọ́n máa ń bẹ̀rù àwọn aláṣẹ wọ́n máa ń ṣe kìníkan wọ́n ti ajẹ́jẹ́ tó fi padà fi pé ẹ̀dàkùn ẹ̀ má ti ẹ̀yájú rí ọ̀rọ̀ dé yẹ̀bí mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ láwọn ọjọ́ ẹ̀dàkùn àṣẹ o àṣẹ o èsì ta ṣe kí la bá bọ̀ mẹ́ ọ. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọmọ lójú táwọn ènìyàn bá parọ́ lójú fún ìbá dáadáa mọ́ bẹ́ẹ̀ kọ́lá àbó mọ̀ lójú gan ó lè má mọ̀ sí gan bàbá mọ̀lúdì ní ilé máa mú gbó tọ́rọ àwọn mímú gbó nú wọn bàbá mọ̀lúdì ní ilé máa mú ògógóró ó lè máa mú tí Allah ìwọ́n lè mú sí lọ́wọ́ ńbẹ̀ láti ní pé mọ̀bú ni àìlẹ̀ bá àpẹẹlẹ̀ ń fa húwa bá àpẹẹlẹ̀ gbogbo ohun ilé ìdíjú sọ pé kiri ní ọ̀dá èèyàn tó máa tún àṣírí aburú tó ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ̀bá padà rẹ̀ tí ó jẹ́ ní báyìí wọ́n rọ̀ pé ah ọ̀tọ́ ni ó bẹ́ẹ̀ sọ fífò ọdọ́dọ́ ni ó bẹ́ẹ̀ sọ àfáwà ah, ìrẹ́ wọn ní nǹkẹ́ báyìí tí wọ́n ṣe wà burúkú wọ́n ṣe ìparí nú àwọn olùmọ̀ tó wá láwọn gẹ́ ní àwọn bẹ́ẹ̀ kan wọ́n mú sí wọ́n ṣe yẹmẹyẹmẹ oríṣiríṣi ẹ gbogbo àwọn tó máa ń dá patí tí wọ́n pè ní bínú bínú lẹ̀ táwọn àfọ̀n patí yẹn táwọn ni wọ́n ní wọ́n gbogbo táwọn ni wọ́n ní wọ́n sádà táwọn ló ní kọ́ máa jábàálẹ̀ àwọn ọmọge láì ní yìgì nítorí pé bàjẹ́ ni bọ́lẹ̀ yìí ti ní máa ń lọ pé ìdí ni maa n lo pe idi ni ti lọ ṣerú nǹkan náà àti nígbà wájú náà lẹ́gbọ́n fáwọn kan tí wọ́n mú gbogbo rọ́ńdà اللهم لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة